ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò abala oúnjẹ oúnjẹ sísè oúnjẹ tí máa ń sè máa ń dùn oúnjẹ aládùn ẹ̀fọ́. E ẹ̀fọ́ rírò ọbẹ̀ ẹ̀fọ́ rírò ọbẹ̀ ẹ̀gúsí ọbẹ̀ ilá èmi máa ń sọ oúnjẹ o lè sọ oúnjẹ oúnjẹ tí máa ń sè ó máa ń dùn mo máa ń sè oúnjẹ tó dùn. aláṣẹ aláṣẹ ni mí mo máa ń ṣe oúnjẹ ìwọ náà lè di aláṣẹ ẹ̀fọ́ rírò ewébẹ̀ ewébẹ̀ ṣọ̀kọ̀ ewébẹ̀ ṣọ̀kọ̀ la fi ń ṣe ẹ̀fọ́ rírò. ọbẹ̀ ilá gbẹ̀gìrì ewédú ọ̀gbọ̀nọ̀ mo lè ṣe oúnjẹ púpọ̀ sítóòfù la fi ń dáná oúnjẹ máa ń ṣe oúnjẹ fún ìyàwó mi ìyàwó mi fẹ́ràn oúnjẹ tí màá sè màá sè oúnjẹ fún àwọn ọmọ mi ọkùnrin aláṣẹ ọkùnrin ọkùnrin àwa ọkùnrin náà lè ṣe oúnjẹ dáadáa ó yẹ kí àwọn ọkùnrin máa ṣe oúnjẹ. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ káàbọ̀ padà sí abala mìíràn ti oúnjẹ sísè pẹ̀lú Kọ́lá mo ní ìrètí wípé àlàáfíà ni ẹ wà lónìí a fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀fọ́ aládùn lónìí a fẹ́ ṣe ẹ̀fọ́ rírò láti ṣe ẹ̀fọ́ rírò a nílò epo pupa tàtàṣé rodo tomati. ewébẹ̀ ṣọ̀kọ̀ irú edé ẹja gbígbẹ. E ẹran ewúrẹ́ tá a máa ń pè ní ògúnfe. iyọ̀ èròjà amóbẹ̀dùn àti àlùbọ́sà ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe ti ṣetán láti se ọbẹ̀ ẹ̀fọ́ rírò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú gígé àlùbọ́sà. ìdajì àlùbọ́sà máa fi lọ rodo tàtàṣé àti tòmátì ìdajì tó kù a máa rẹ sínú epo pupa tá a ti gbá. nísìn ẹ jẹ́ ká tò ewébẹ̀ ṣọ̀kọ̀. tá bá ti tó a máa wá rẹ bí ewébẹ̀ ṣọkọ ṣe máa ń rí tá bá ti rẹ tán rèé. lẹ́yìn rírẹ a máa wá rẹ́ sínú omi gbígbóná. ní báyìí àsìkò tó láti lọ ata. thank you ẹ̀rọ ọlọ́ta yìí mo ní tàtàṣé rodo tòmátì mo dẹ̀ ń fi àlùbọ́sà sí mo fi rodo mẹ́fà sínú ẹ̀rọ ọlọ́ta nítorí pé mo fẹ́ràn kí ọbẹ̀ mi máa ta yẹ́rìyẹ́rì ká má gbàgbé láti da omi díẹ̀ sí i nísìn a lè wá bẹ̀rẹ̀ oúnjẹ sísè. a máa kọ́kọ́ tanná sí sítòfù a máa gbé ìṣàsù sórí sítòfù a dẹ̀ máa da epo pupa sínú ẹ̀. E máa wá da àlùbọ́sà sí. jẹ́ ká fi díẹ̀ sí. Hmm. ohun tó dára ló ń jáde. jẹ́ ká fi díẹ̀ sí. ẹ̀fọ́ rírò jẹ́ ọbẹ̀ pàtàkì nílẹ̀ Yorùbá ṣùgbọ́n kò ní nira láti sè. nísìn a kò máa da gbogbo èròjà sínú ọbẹ̀. mo ń fi irú sínú ata mo tún fi pọ̀nmọ́ sí i. màá fẹ́ràn sínsìn a lè lo ẹran màálù but èmi fẹ́ràn láti máa lo ògúnfẹ̀. màá fi ẹja gbígbẹ sínsìn. màá fi ṣíbí láti rò. Hmm, ó dùn nísìnyí mo fẹ́ fi edé sí i. mo ń fi èròjà amọ́bẹ̀dùn sí i. Hmm. mo dẹ̀ máa fi iyọ̀ díẹ̀ sí i. a lè fi sílẹ̀ ń sìn kó hó. ká tó fi ewébẹ̀ sínú ẹ̀ ohun tá a máa ṣe gbẹ̀yìn ni ká da ewébẹ̀ sí a dẹ̀ máa fi sílẹ̀ fún ìṣẹ́jú méjì kó fi hó. ó dùn ó dẹ̀ ta yẹriyẹri ó ń dùn mí pé ẹ lè gbóhùn tí mò ń gbọ́ yìí. Hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi ó dára pé ẹ ṣì wà ń bí bí ẹ̀fọ́ rírò ṣe máa ń rí rèé o ẹ lè fi jẹ ẹ̀bà. E àmàlà fùfú láfún sẹ̀mó tàbí ìrẹsì ẹ wá bá mi jẹun. Mm. ẹ darapọ̀ mọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ táwọn máa ṣe ọbẹ̀ ẹ̀gúsí. ó dàbọ̀. Mm. Mm.